على رسول الله وآله وأصحابه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته نتحدث أنه ترى ملحة الإعراف للإمام كمال الدين عبد محمد القاسم بن علي الحريري البصري ọ̀ àtìgbà ní abẹ́ al-isbab eléyìí tí awó lé ní àwọn ni tanwinu bábú tanwini lismil faridi al-munsarif tanwinu bábú tanwini lismil الاسم الفريد المنصرف fífún orúkọ ẹyọ kan èyí tí máa ń yí fífún ní tanwin bó o là á ṣe ṣe òun ni pé òun ni òun ta fẹ́ wò báyìí lórí ẹ̀kọ́ ìjọba afẹ́yẹn jù. أغني أحكام التنوين أبيبا أحكام التنوين الاسم المفرد أحكام التنوين الاسم المفرد قال المؤلف رحمه الله كم ونوّن الاسم لفريد المنصرف إذا درجت قائلا ولم تقف ونوّن اسم لفريد المنصرف إذا درجت قائلا ولم تقف ونوّن اسم والله إيه تريدين لكن تعالوا ونوي نيل اسمالي فع... ونوي نيل اسمالي فريد المنصرف ونوي نيل اسمال فريد المنصرف إذا درجت قائدا ولم تقف ونوي اسم اسم ونوي اسم الفريد المنصرف إذا زوجت قائلا ولم تكف ẹ wàá tún ní kọrẹ́ṣàn ìṣòro yín nìyẹn wọn náà wì ní ismailifari dalmunsari náà wì ní ismailifari dalmunsari wọn náà wì ní ismailifari dalmunsari nínú nǹkan tó rọrùn nú orin òun ni wọn tó bá jẹ hamza tó lọ wá sílẹ̀ ilé ibi hamza tó pàtàkì nínú orin. ونون الاسم لفريد المنصرف ọ̀rọ̀ àmàkà bẹ́ẹ̀ mọ̀ pé wàá lára àfa yẹn sí ni kò lè kọ orin tó orin ó gé kó wá gbé tíra yẹn jáde kó lóun ṣe tíra ẹ̀yin lẹ́yìn lè máa kọ̀kọ́ púpọ̀ bẹ́ẹ̀ ẹni tó kọ onímọ̀ àgbà ni àwọn ò lè kọ̀kọ́ púpọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà ló lẹ́ẹ̀ fi ń lọ́ọ́ ka ń tẹ́ni ẹlẹ́ni ọ̀kọ́ lọ́ọ́ ká bí ò sí kọ́ síbẹ̀. ونون الاسم لفريدة ونون الاسم لفريدة فوني تنوين أوروبا يوكان المنصرف ايتي مانجي إذا درجت قائلا طابا برلا ولم تقف قدره لو فون تنوين يدي تنوين يا صاحبي àwọn bá ń gbọ́ mi báyìí fún orúkọ ẹyọ kan ní tẹnuwéèn alimusori èyí tí máa ń yí ìdá garaji takọ ìlà káyọ kọ́ ń lọ pẹ̀lú kọ́ ń sọ̀rọ̀ lọ kọ́ ń bọ̀rọ̀ lọ ọ̀làmùtẹ́kìf tó dúró àforúkọ yẹn ní aleykum salaam wa rahmatulah wa ẹ má jẹ́ àgbàgbé kó mo tún jẹ́ tẹnuwéèn òun náà ní nùnú sàkínà nùnú sàkínà tán ọ bí ká sọ yìí pé bí ká sọ pé júwe sọ́ọ̀fù fún wa kọ́ wa ní ilman yu'rafu bihi ilman ná lọ́dún bí kò rí bẹ́ẹ̀ ilman ná bí pé òun tó sọ ni pé mímdùmọ́mù nùsùn kò mọ́ ná ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ tó bá ń bọ̀rọ̀ lọ ọ́ sọ pé ilman ná ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀. Hmm ìdá ìdára ìtàkọ̀ ìlànà ọba ń bọ̀rọ̀ lọ ọ̀làmùtàkẹ́ kò dúró obìnrin pé tí ọba fẹ́ dó kò lè sọ pé ìlìmọ́ ńlá kò lè rí bẹ́ẹ̀ ààrẹ ti gẹ̀ẹ́sì ṣùgbọ́n tí ọba ń bọ̀rọ̀ lọ́wọ́ sọ pé ìlìmọ́ ni yóò rọ fún hí àti bẹ́ẹ̀ ìlìmọ́ ni yóò rọ fún hí tó ń bọ̀rọ̀ lọ wọ́n ẹgbọ́n fẹ́ dó tó sọ pé ìlìmọ́ ni ìlì ìlì bí sùkúl àbíjáde rẹ̀ àti wà náà wí ní ismail farida fún orúkọ ẹ ọ̀kan ní tẹ̀nuwé ni alimọ̀nsọ́rí èyí tó ti pé máa ń yí èdè àdàdà jìkọ̀ ìlà tó bá ti pọ̀ ń bá ọ̀rọ̀ lọ ọ̀làmùtẹ́kì tó dúró ó fún tẹ̀nuwé nìyẹn dáadáa ah, ìwọ náà lè kọ́ ọ lè sọ pé mísìlù ẹ ti kọ́kọ́ yẹn nìyà ọ lè sọ pé mísìlù. bí kan sọ wípé àkọsíàmù ìkàlàmù fàlàsà wọ́n sọ pé ismanna wà fi ìlọ́nà wàhálà ó ti rí bọ́sẹ̀ wí yẹn wọ́n ti gbégbà tó dúó ń fún tẹ̀lé ni ismanna wà fi ìlọ́nà wàhálà bàmọ́dọ́ bí hálà yẹn rí fẹ́sùn kò mọ̀ fún ó ti yanjú ẹ̀sẹ̀ àkọ́kọ́ nìyẹn. قل وقف على المنصوب منه بالالف كمثل ما تكتبه لا يختلف وقف على المنصوب منه بالالف كمثل ما تكتبه لا يختلف وقف على المنصوب منه بالالف كمثل ما تكتبه maktubuhu la yakhtalifu. ó ní wakif alal mansubi dúró lórí èyí tó bá fún nasra minhu nínú orúkọ alif alifu ni ó dúró lórí ẹ. kàmísìlì máa tàkìtúbù ó dàbí kankan alifu náà ló ṣe ṣe o la yakhtalifu kò yàtọ̀. bí kan sọ wípé dọ̀rọ̀ tó tọ̀ líbà nígbà tó ti fẹ́ dún mẹ́ tọ̀ líbà ló kò ní sọ pé tọ́líbàánà ah. kò tí ì yọ rárá yọ dàbí kọkàn pálíf bọ̀rọ̀ tó tọ́líbà bọ̀rọ̀ bó di rẹ̀ kò ní jẹ́ ó dún ṣé tòun wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi lónìí lèmọ́tà ẹ̀sì máa ṣe ń jẹ ní tó máa jókòó bí èmi ẹ̀yìn ṣàtúnmí lónìí padà màá ní wọn bá ń rọ́ǹgì ẹ̀kọ́ wa wà á àkíf alẹ́lmọ̀nsóbi dúró lórí ohun tá a fún mẹ́sùnà minhu níbi orúkọ bílẹ̀ alif ẹ̀lálefu kẹ́mísìlì má tẹ̀túbù hó bí àpẹẹrẹ ohun tó ń kọ dáàyà ẹ̀lì kò yapa mẹ́mọ̀ fún yín lápẹ̀bí kan sọ pé dọ̀rọ́pù tọ́ọ̀lì bá tó ti bẹ́ẹ̀ orí àlefu ló dùn orí alif òun ló dùn. ẹ wá ráwọ̀ èyí tẹ̀mí wí yẹn ọ wá fẹ́ mú àpẹẹrẹ rẹ̀ wá ó jẹ́ ti alif wọ́n ni tẹ̀kúlù àmúrò ńnà àkiri tẹ̀kúlù àmúrò ńnà kọ̀dí àbọ̀ fa záìdá ẹbí mo ti kà záìdá ẹni kan sọ pé záìdá ńnà ẹ gbọ́ mi dáadáa tẹ̀kúlù àmúrò ńnà kọ̀dí àbọ̀ fa záìdá wà kálídùn sọ́dálẹ́gọ̀dá tá sọ́ìdá. تقول وهم قد أضاف سيدا وخالد صاد الغدا تصيدا تقول عمرو قد أضاف زيدا وخالد صاد الغدا تصيدا. قل تقول عمرو kékeré nígbà tá a dúró ẹ rí ẹtìrí ẹkúlù amúrúnnẹ kọ́ọ̀dẹ̀ ẹtìrí ẹkúlù amúrúnnẹ kọ́ọ̀dẹ̀ àbọ̀ fàzáídá méjèèjì tọkọ yìí ló ti má pẹ́ rẹ̀ wáyẹ̀ amúrúnnẹ kọ́ọ̀dẹ̀ tẹ̀lé fíngbà tí ń bọ̀rọ̀ lọ afúntẹ̀nìwé nìyẹn tó fún àǹtí abẹ́ẹ̀kọ́ ìgbà táwa dúró lórí èyí tó gba lọ́yẹ̀kọ́ gba tó gbé ní àléfù là dúró lórí ẹ̀ wọ́n ní amúrún wọ́n di àbọ̀ ọ̀fà zayida wọ́n ti gbàlejò zaidu zayida ẹtìrì iṣẹ́ di zayida ńlá ẹ̀gbọ́n tí ń wíyé iṣẹ́ di tẹ̀lifíìnì sọ̀rọ̀ káwí kí la fi sí àléfù ẹ̀sìn kejì yẹn ló ti dáhùn yẹn àtẹ̀sẹ̀ àkọ́kọ́ ìpolò amúrún kọ́d òun làpẹrẹ alákọ̀ọ́kọ́ ẹtìkẹ́tì àpẹrẹ ẹlẹ́ẹ̀kejì ni kọ́d àbọ̀ ọ̀fà zayida dáa záyéjá lọ́gbà náà sọ orí àléfù ládúó wàhálì dọ̀nà sọ́ọ̀dà lẹ́gọ̀ dáadáa sọ ìdá wàhálì dọ̀nà sọ́ọ̀dà ẹ̀tìrí òun náà tún fáàdì nítorí pa ń bọ́rọ̀ lọ sọ́ọ̀dà lẹ́gọ̀ dáadáa ọ̀dẹ̀gbẹ́ sọ ìdá ọkùnrin ẹ̀gbẹ́ kan láàárọ̀ kùtù hàì. ìyàgbé rẹ̀ máa ń ṣẹlẹ̀ tí a lọ sọ́ni ọ̀sùn yẹn ẹnì kan máa gbé ehoro dání báyìí àbúyà nílá ó lè má jagun mẹ́jọ àárọ̀ lọ ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ kọ́ wá sí kálídù lẹ́kọ̀ọ́ ẹni ẹ̀kọ́ wá ní wà kálídù ọ̀nà ọ̀dẹ́lẹ̀ ọ̀dà sọ̀ìdà ẹ̀dìrí sọ̀ìdà dálífà kálímọ̀dì dá. wà kálídù kálídù ńkọ́ òun náà dẹ̀gbẹ́ láàárọ̀ kùtù sọ́ídá ìyẹn ni pé ní ti pípẹ́ràn pípẹ́ràn nígbà yẹn. ó ní bàbẹ́ ó fún onítẹ̀mí wíínù kọ́ ọ̀gá ń bọ́rọ̀ lọ. ó dùn olórí àléfù bá ìpínlẹ̀ sùn àlọ́gbà ẹ̀tíkẹ́tì àpẹẹrẹ méjì wọn fún yín o. ìkólù àmúrún náà kọ́dé àgọ́ ọ̀fà gbẹ́yìdá àwọn àgbẹ̀ amúrù ó ti gbàlejò zaidu kìí sì túmọ̀ gẹ́gẹ́ la níjọ amúrù ńnẹ́ kọ́dé kàwé yẹn gẹ́gẹ́ torí pa mọ́rọ̀ lọ àti ní amúrù ńnẹ́ nọ́sùnkún yẹn hàn tẹ̀nuwìn àtìgẹ́tì bẹ́ẹ̀ wàhálì dọ́nà sọ́ọ̀dálẹ̀ rọ́dà àtàsọ́ìdá àti pé káyìlì dùn nìyí ìyẹn náà dẹ̀gbẹ́ làwọn kùtù hàì sọ́ìdá sọ́ìdù wa tún máa pè lẹ́rìn tí yẹn bá pa lẹ́rìn ẹ̀gbẹ́ lẹ́rìn ẹ̀gbẹ́ làárọ̀. Mọ̀yá sọ́kọ̀tọ̀ tánúwé náà ẹ̀nẹ̀ àbọ̀fúkà hàn àìyẹ kan bí láàmì pàdé àrọ́fúkà hó. Ọ̀dọ́ sí ẹ̀ àbọ̀fúkà hàn. أو إن تقوم بالله قد عرفتها وتسقط التنوين إن أضفته أو إن تقوم بالله قد عرفته. lọ sọ́lé ìdáadáa gbogbo yín lẹ máa ń sin lábà yẹn sọ mo dẹ̀ máa ń kọ́rẹ́ sí yín. wọ̀tùsítò tẹ̀líwìn náà ó gbé tẹ̀líwìn lulẹ̀ agbésùnmù gbajá kó mbẹ́ kí àgọ́ fún tàhú bá ti sọ di possessive ó ti di possessive now ó ti di mudaf wa mudaf ilayhi. lápẹẹrẹ kí n sọ yìí pé kí n sọ pé báyìtù ìlmínà àtìrí báyìtù ìlmínà àbí mo sọ pé baitul ilmi ẹgbọ́rọ̀ mi dáadáa wọn wọ tẹ́sìkòtò tàníwínù tàníwínù máa jábọ́lẹ̀ àbí ìwọ́gàn ọmọ máa rí bọ́ ní àwọn òfútàhù wọn náà ládóde ládóde ọ̀rẹ́ rẹ̀ nígbàgbé àní ẹ̀ka kẹ́kọ̀ọ́ hàtà hàtà tààtì àìmọ́ra tó lùmọ̀dé ọ̀ lánàá tọ́ wọ́n tún sùkúùtù tẹ̀níwìnà tó gbé tẹ̀níwìnà lulẹ̀ kí ni àbọ̀fà hu tó bá ṣe ní ìbọ̀fà tàbá ní bẹ́ẹ̀ tù ẹ̀jẹ̀ àti pé bẹ́ẹ̀ tó ń bẹ́ tẹ̀rífódù àwa sọ pé plus alimán kí ni di ẹ̀yọ́ ọmọ mi ẹ̀wí dáadáa ẹ̀wí dáadáa ẹ̀wí dáadáa ń gbọ́ kí ni yẹn gbà tẹ́sọ̀ ni ẹ̀ dáhùn dáhùn fáwọn dáhùn ilé ìmọ̀ wọn àtúnṣe fún yín tó bẹ́ẹ̀ ni ọ̀dọ́ yín tó bẹ́ẹ̀ ni a ní báyìí tó ń ná máa sọ pé bọ̀sùn ni ọ àlìmáàlì kí láwàáwì ẹ̀rí máa sọ pé báyìí tó ní lé máa àbáwí bẹ́ẹ̀ ẹ ti lo ohun tó àkọ́ yín bíbá yín náà fọwọ́ tó kí kò tẹ̀ ní wí náà ó gbé tẹnìwé lùlù lẹ̀ in àbọ̀fùtà hù tó bá fi tẹnìwé yẹn ṣe ìtọ́fà tó jẹ́ mọ̀bọ́f ó ti yọ bẹ́ẹ̀ wọ́n máa ti ṣubú lulẹ̀ ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ni so wọ́n ní bákan náà ọ̀ ìyẹ̀kùn bíi lámì ọ̀dì arọ́fùtà àbẹ̀dẹ̀ kí ẹ̀kọ́ fíálì fọ̀ láàmùsùn ó fi pé wọ́n fẹ́ sọ lábá kan ní ìsìn kẹsàn yìí wọ́n kọ́rẹ́ sínú méjèèjì àlìmọ̀dọ́rọ́sà tó ń ná àlìmọ̀dọ́rọ́sà tù ẹ dáhùn èwo lọ́kọ̀ọ́rẹ́ sùn àmọ̀tẹ́fẹ́ sọ̀kọ́ àlìmọ̀dọ́rọ́sà tó ń ná ló lábá abú tẹ̀ máa ń sọ nìyẹn. ṣùgbọ́n àyíkí ó sì yàn àkànfẹ́ kí àbú fatima orí àrísà ìlú àfa rẹ ni àdàtàn mingeri tààmùdìn yóò jáde lẹ́nu ọmọ sẹ́yìn kò ní mọ ọmọ. àdìgẹ́tì rẹ ọmọ sẹ́yìn ó kà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò súnmọ́ kó mọ ọmọ ọ̀rọ̀ ọmọ sẹ́yìn lọ́rùn lágbègbè àlùmọdọrọ sàtún àlùmọdọrọ ọmọ sẹ́yìn ọ̀sẹ̀ kàmíyàn yàní mí ń dèrè sàmúdì ṣùgbọ́n kẹ́ ẹ má fi bú wa ní o ṣe wá o pé kẹ́ni ẹ má gbàgbé pé ló àpáyín ni mo ní sẹ́yìn mo bá nìyẹn ti yẹ mẹ́yìn àwọn àsẹ́yìn náà ẹ má jà máa fi bẹ́ẹ̀ mọ́ o gbogbo lájà wa ká dà síbò mí kọ́ má lè tètè dáwà tí ń sọ lábá aláàmà sọ̀sọ̀ kú sọ ìmọ̀jọ́rọ̀ sàkónù ọ̀rọ̀ ìsẹ́yìn lọ́rùn lájà wa ní sótìyẹ́ kí ló sì yẹ kí ni o wí. ìfẹ́ yóò bí wọ́n kẹ̀dọ́gbọ́n ni o. <laughs> ọwọ́ báyìí àyìn padà gbé tíra kan fún yín sí ní ẹ̀ka ẹ̀rì kan mọ̀ sẹ́yìn ó fún ní tẹ̀lé ní ìkàlá lè fún un. kúlù sẹ́yìn bí tẹ̀lé ìdá àbúná ìsẹ́yìn. حتى ما ما يفعل الله بعذابكم ما سنة من يفعل الله بعذابكم من ولا ما سنة الشيخ مسعود يقول دي الله انقبع انتهم náà bá tí wọn fún wa ní kọkàn tí wọn kọ à ń kọkàn ní. bàbá ti bẹ̀rẹ̀ sí ṣe ṣe mọ̀rọ́jà lọ́dọ̀ wọn bàbá ti bàbá ti dé wọn gba wọn tàbí ní iṣẹ́ wọ́n ti máa sọ àwọn ọmọ yẹn ibi tó yẹ kọ́ jẹ́ má ọmọ sẹ́yìn òkú ẹni mọ́ni kí ló dé ká sí fún ọ̀nà ah. àwọn ìyẹ̀kùn bìláàmí àfi kó dẹ̀ ní alifọ̀lá wọ́n dẹ̀ àrọ̀ fáhùn tó sọ́ di márífà mọ́ọ̀lù ní tẹ́lẹ̀ mọ́ọ̀lù ńná gbọ́ ya wá fi alifọ̀lá fún sí yóò á di kíni ewu dáadáa alimọ́ọ̀lù kiri kiri ti alimọ́ọ̀lù wọn o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ ismail ya abina isa'i misaluhun jẹ́ agula mọ́lẹ́wàálì wa akọ̀bàrá lè gúlà mọ̀ kalẹ̀ gọ́záálì misaluhun jẹ́ agula mọ́lẹ́wàálì وأقبل الغلام كالغزال مثاله جاء جاء غلام الوالي وأقبل الغلام كالغزال gbogbo ń ta sọ yẹn làáfà àti mákàrẹ rẹ̀ wá èmi náà sì ti fún yín tẹ́lẹ̀ gbogbo yín nípa ìtùlímọ́ọ́lì àìbẹ̀ẹ̀kọ́ báyìí tún ní tẹ́lẹ̀ àwọn àti pé plus almel àwọn àrìmúfù tẹ̀níwí nìyẹn nítorí ìdọ́fà àtúnbọ́sí bíi máa ló ń ná òun ní tẹ́lẹ̀ nígbà tá a fẹ́ fún lálífọ́ lam àrìmúfù tẹ̀níwí nù yẹn gómẹ́ òdì àlìmọ́ọ́lù ó ní mísàlù hu àpẹẹrẹ rẹ̀ jáà gùlámù ìwáálí gùlámù ìjẹmọ̀gá gùlámù ní mẹ́mbẹ̀ gulamanna plus aliwali ọwọ́ akọ̀lá di gulamulwali ọmọ gómìnà òde ọmọ gómìnà òde ọmọ aláṣẹ òde gulamu injẹ mọbáwò aliwali injẹ mọbáwò fìlẹ́yìí. مجرور وعلامة جره كسرة مقدرة على الياء منع من ظهورها الثقل هذا يعني مزيد رابو لي منع من ظهورها كنيو الثقل وأقبل الغلام ọmọ ọ̀dọ́ dé gùláàmù ní tẹ́lẹ̀ nígbà tá a fi alif ọ̀làm tó di kíni o àlìgùláàmù akùbalà ń jẹ́ fún ìlú màá fi abẹ́ẹ̀kọ́ àlìgùláàmù jẹ́ kíni o fún ìlú màá fọ́ abẹ́ẹ̀kọ́ algazali ọmọ ọ̀dọ́ dé ó lè dàbí egbin ibi tó rẹwà dé ní ọmọkùnrin yẹn bí egbin ló ṣe rí àdìpá ti yanjú ẹ̀ báyọ̀ orúkọ babaláli fọlá mi ọgbà tẹnuwé mi gbogbo ohun tá a kọ́ nìyẹn tẹnuwé nìyẹn wà hàn ìgbà mọ́rọ̀ lọ tó bá pé ẹ fẹ́ dó lórí tẹnuwé nù fàtàkéni orí àléfù lẹ́dùn o gbogbo ohun tá a kọ́ náà nìyẹn o àti fún alápẹ̀rẹ̀ rẹ̀ tẹ̀nuwí nìyẹn máa sọnù tó bá ṣe ní ìgbọ́fà tẹ̀nuwí nìyẹn máa sọnù tó bá fálùkù làmù ìdí bẹ́ẹ̀. باب الأسماء المعتلة المضافة باب الأسماء المعتلة المضافة kíkọ mi tí wọ́n máa ń pè ẹ̀yàn ọmọ mi wọ́n á máa pè ní ẹ̀sìn náà ó ẹ̀kọ́ sínú ìwé yín rẹ̀. الأسماء الستة الأسماء الستة الأسماء الستة ها àwọn orúkọ mẹ́fà òun náà ní kí ni àhúkà ayẹ̀bẹ̀rẹ̀ sí lísì kama méjì nùpọ̀ká ní fọ́kọ́ báwọ̀ àhúkà àbí ẹ̀kọ́ pàpà ẹ̀yìn lẹ́mọ̀ dáàkọ́ àbúkà ṣáájú ìwọ lọ́mọ àhúkà sálẹ̀ mi kọ́kọ́ dáàkọ́ àhúkà arákùnrin rẹ̀ àbúkà bàbá rẹ̀ bàbá tó nìyẹn àmúkà àbúrò ọkọ ẹ àbúrò ọkọ àbúrò ọkọ rẹ̀ láwọn àti àmúkà. Hanuka, àbúrò ọkọ hanuka kí wọ́n ń pè ní hanu àìpé sọkúsọ lòun tẹ̀ kìíní tí èèyàn máa ń ní tí wọ́n máa fi ń kọ́kọ́ ni wọ́n ń pè ní hanu ìtumọ̀ kìíní yẹn àrí ẹ̀ mọ́ àrí táwọn obìnrin máa ń wá káàkiri ayé yẹn ẹlẹ́ẹ̀kẹta ni hanuka mo ti tọ́ sí ti kẹrin hanuka hanuka abẹ́rẹ́ fúkà ẹnu rẹ ẹnu rẹ tó fi ń kó gbogbo ẹ̀jẹ̀ ni lẹ́ẹ̀karùn-ún nìyẹn fúkà ẹnu rẹ. ẹlẹ́ẹ̀kẹfà zumọ́lí olówó ọ́ìbù mọ́lí ní ìsúnmọ́ rẹ̀ zumọ́lí olówó. náà ni gbogbo àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tá a kà á lẹ̀ yẹn. قال المؤلف رحمه الله تعالى كن وستة ترفعها بالواو في قول كل عالم وراوي وستة ترفعها بالواو في قول كل عالم وراوي وستة توقفها بالواو في قول كل عالم وراوي. قل وستة kéwù ti kòsó lè yí tó ń kà yọ ọ̀ka tòkè ọlá orí kéwù ni wọ́n mọ̀ wá mọ̀ níbẹ̀ yẹn ọ̀sẹ̀ tà tún àwọn mẹ́fà kan bẹ tẹ̀rífà ọ̀hún délé wá wí. wọ́n máa fún nírọ́ fún pẹ̀lú wo ìkọ́lé kólé àálìmí bó ṣe wà ní gbogbo ọ̀rọ̀ gbogbo onímọ̀ nìyẹn àráwí àti àwọn tó gba ìgbà wáyé dìé àlámọ́tò lọ fún àlìwáwò ni wọ́n máa ń wí. ẹgbẹ́ bí kò pé já àhúkà bẹ́ẹ̀ ṣe rọ́ọ̀bù yẹn fún já àhúkà bọ́ọ̀lì já ọkùnrin fún ìlú mọ́bí àhú ọkùnrin ní fáyìn ìlú fáyìn ló ń ná àrùfó ń ná wọ́n àìlámọ́tò rọ́fọ́ èyí àlìwáwù. ẹni wọ́n mo ṣe sọ̀rọ̀ ọ̀bù ni àhú kí ni mo pe ó fáyìn ló ń ìdáhùn mọ́ ni màrùfó ẹ máa wí nso wọ́n àìlámọ́tò rọ́fọ́ èyí àlùwàwò nìyá bẹ̀tán á ní dọ̀mọ̀tì ẹ̀ máa fẹ́ wí jálẹ̀ mọ́ ẹ̀yẹ tún rọ́bùn yẹn ti dáadáa yá àbú àbí kí ni a ti fi jẹ́ àbú kàdí ẹ̀hẹ̀n jẹ́ àfókà yà hú fáìlón lọ́rọ̀fọ́ wà lámọ̀tọ̀rọ̀ fàáhí àlìwáwó ní àbátán á ní dọ́mọ̀tì gbọ́dọ̀ lè kí gbélẹ̀ kọ́ pé lè á ń nà mí náà lásán ìlàkàkà àṣìta وهو مضاف حد سيركنا يا مدد سيبقيني وهو مضاف الكاف مضاف إليه مبني على الفتح في محل جر مبني على الفتح في محل جر كانت مضيفة مضيفايا يكفي ونظم فيها يا أخي بالالف وجرها بالياء فاعرف واعترف والنسب فيها ياء والنسب فيها ياء أخي بالألف وجرها بالياء ó ní wọn nẹ́sùbù fi ha àwọn orúkọ mẹ́fà ni <clears throat> nẹ́sùbù àdílẹ̀ yá òhàyà yá àhìm bẹ́lọ́dọ̀ tó yá òhàyà ìwọ ọmọ yá mi bìlẹ̀ alif alifu ni alámọ́tò nẹ́sùbù bí kò sọ pé rọ àìtù àbáàkà rọ àìtù àbáàkà mo rí bàbá rẹ̀ àìsù yẹn jẹ́ fún ìlú fàìlà bẹ́ẹ̀ kan àbá ó pè ní maf'ulun bihi ó yẹ máa ṣèrọ́bù ẹ lọ maf'ulun bihi ya mansubun wa alamatu nasbihi al-alifu niyabatan عن الفتحة لأنه من الأسماء الستة وهو مضاف عفوا يا مضاف إليه مبني على الفتح في محل كنيو جر والنسب فيها نسبة نينو أوروكو مفايا يا أخي وراكم بالألف ألف لا من نسبة له وجرها بالياء تعرف وتعرف يوافا أوروكو يلي جاري يعني يا لاخي فوني جاري تعرف لما واعترف قوس في دي مله في دي مله بيك نصاري فيه sàlámùtù àlá zimale sàlámùtù àti kàkàrà ẹ̀ mọ̀ sí wí yẹn sàlámùtù àlá zimale wọn sálámọ̀ sólówó bóyá wọn fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ sàlámùtù àlá zimale ó pè zi lókè ó pè ní màjúrù bí kíni o bí àlá ẹ̀ẹ̀dáhùn mọ́ ni mọ̀júrù bí kí ni ó ìhàlá wà aláwọ̀ sì jẹ̀rí hí àlìyá ìyá bàtánná ànìlè kẹsọ̀rọ̀ tí lè àdínàhù من الأسماء الستة وهو مضاف ما لنجكنه مضاف إليه وهي أخوك وأبو عمران وضوفك وحمو عثمان Ìjẹ́ ìsúnlẹ̀ ṣáàtù lára yín. Bàrúwà mú bàwà àmú. Wàhíà àhú bàwà àbò ìmọ̀rọ̀lẹ̀. Wàdúwà fúkà wàdúwà fúkà wà àmú mánẹ. Ìdárẹ́ pẹ̀lú lè. Kò sí nẹ̀ ṣáàtù ẹ̀ omi ẹ̀ ti ń ka kí mo lè dẹ̀rẹ̀ dẹ́ ara sì ń rí yẹn orí bí mi ṣe ń fi nàìṣáàtù tí mo fi ń kà ẹ́ wọ́n ni wọ́n ya àhún àbọ̀ ìmọ̀ránà wọ́zúwọ́fù ká wá ọ̀sùnmánà. wọ́n ya àhún àbọ̀ ìmọ̀ránà. وذوقوك وحنون وهي أخوك وأبو عمران وذوقوك وحمون وهي أخوك àwọn náà ni àhúkà alákọ̀ọ́kọ́ ni èmi ti kà á fún yín tẹ́lẹ̀ wá àbú ìmọ̀ránà àti bàbá ìmọ̀ránà wọ̀zú àti zú kàpín zú mọ́lé olówó ọ̀fúkà àtẹnu ẹ ẹnu ẹ wọ́n hà mọ́ Osman àti arákùnrin Osman àbúrò ọkọ náà ni. tó máa hànú kàṣáàdì sọlẹ̀ asmáì àhàzmàfàlì ẹ̀fọ́bàbí zakai. tó máa hànú kàṣáàdì sọlẹ̀ asmáì àhàzmàfàlì ẹ̀fọ́bàbí zakai. أمهنوك سادس الأسماء واحفظ مقالي حفظ ذي البكاء ساقوتي قل ثم هنوك أين ni hanuka abẹ́rẹ́ sádìsì làsìmáì òun ló sì kẹfà àzùmàkálí àfàànílọ ọha ọ̀rọ̀ mi ẹmọ fún mi náà ní ẹha ó tó dìgbà hifz of his zakai ní ìhà ẹni tí ó ní làkàyè ẹni tó ní zakai àkáyè pípé àwọn akẹsẹkẹ yìí ti àfi dúró báàbò sọ̀rọ̀ òfìlà ìlà ẹnu ọ̀nà tá a ti fẹ́ sọ nípa àwọn aráàfin àbàrùn mẹ́tẹ̀ẹ̀ta náà ládẹ̀ ti wí nù ìrọ́bù asmáwò sí kàyà àbúkà wáwò nìyí ràìtò àbákà alif nìyẹn kàlám kàlází máàlì yá nìyẹn ẹ̀díkẹ́tì mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn sọ̀rọ̀ òfìlà ìlà àwọn aráàfin àbàrùn mẹ́tẹ̀ẹ̀ta. والواو والياء جميعا والألف هن حروف الاعتدال المكتنف والواو والياء جميعا والألف هن حروف الاعتدال المكتنف الواو والياء جميعا والألف هن حروف الاعتلال المختلف والواو واو wàlìyáwù àti yáwù wàlì alifu jẹ̀mí àti alifu gbogbo wọn lápapọ̀ hónà àwọn yẹn ni huruful i'tilali harafi àbàrùn alimokitenif èyí tí máa ń bẹ ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ àwọn lẹ́tà yẹn kẹrí pẹ́ẹ́bẹ́ pápá lọ́wọ́ àdúrà àbú àbá àbí ẹ̀dìrí bẹ́ẹ̀ ọbọ̀sẹ̀ rí ni subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk